مولانا الشيخ عبد الله عبد الله akébọ̀dé ọlọ́mọ sàgbé kárí àwọn bàbá Kalau pẹ́ ọlọ́mọ bá kà ní bọ̀ mọ̀ọ́mọ̀. ìdí ayé mayàmà náà lè yóò ṣe torí tí wọ́n bá fi mayàn lé bàbá kọjá àlà bàbá lẹ́tẹ̀ẹ́ bàbá bá ti ní ìlọ́dọ̀ àwọn èèyàn wà á ní àbùkà fọ́lò nígbà tó bá jẹ ní àbùkù wà á ní àbùkà nílé ẹni tó bá kúrú wà á ní akúrú yẹjọ́ ìjọ ti ní ìlọ́dọ̀ àwọn èèyàn wà á ní akúrú yẹjọ́ àmọ́jọ́ tó bá jẹ ní àbùkù wà á ní kúkúrú bìlíìtì bẹ́ẹ̀ lẹni tó bá kọpa wà á ní akọ́dẹ́kọ́rẹ́ àmọ́jọ́ tó bá jẹ ní àbùkù wà á ní wọ̀wọ̀ ìgbésẹ̀ pàmì sálámà ẹni dúdú wọn ní ara ah, odúdú ní gbọ́dọ̀ sí àmọ́ ní ọtọ́ bá gbé ní àbùkù wọn ní òní òṣìṣẹ́ tó di dúdú tí ò ní kásẹ̀ bàbá wa afúnwé dífá akúwárẹ́ pánà ń bọ̀ wò wòye náà gbẹ́dẹ̀ ó ní àbọ̀rúkọ yìí kọ̀sẹ́ni tó sàn náà mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́mọ yẹ kó olùkọ́ gbèsè ayé wọn náà ọlọ́mọ bọ̀ kàmẹ́rẹ́ má mú ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ kan yé nípa ìyàrá ìdààmú márùn tí gbogbo ló fi gbà ọdún wọn ni wọn yóò dé bá yín àmì òwe ra fọdún ó tó wá dé ibi kò tó bá yẹn o nígbà tí ó dé wọn ti gbé oúnjẹ tán ìyá yìí kò tí máa dáná. bàbá ní à yóò ṣe àṣàyẹ tó máa bá ní délé ìgbé wọ́n jáde nínú lẹ́nu ìlú mọ́tíkàsì ìyẹn wọ́n á lọ mọ́tíkàsì ló dé yá ń yàrá ó ṣe yí ìgbé àmọ́ ní kí n yà kí n ṣe bùkátà ń bẹ̀ kí n ṣe ká nígbà tí wọ́n dé ọ̀rọ̀ tó ní sí kọ̀ọ̀yọ̀ ọ̀rọ̀ tó ní sakanda sì bẹ́ẹ̀ dì. àmọ́ ìgbẹ́ ọ̀dọ́ òun ń jábọ̀ jẹ wọ́n wá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó ṣe bùkátà tí wọ́n bẹ́ẹ̀ ṣe tán wọ́n á tètè wá pàdé pé ẹ dẹ́kun sọ bùkà ó ti dé láì ní ẹwà ní omi. ó tó ẹni bí ọlọ́run kó akéde sí mi ní àtẹlẹsẹ̀ ó ní ìtọ́jú mi rí tí n bá dúró lórí múmbà ìjọ kí máa ti bá sọ fún bàbá wọn yẹn àwọn èèyàn rò pé yìí ń ṣe báyìí yìí ti ń bá bọ́ bá sínú báyìí mo ṣe báyìí ara mi mi ní nítorí àwọn ọmọ ọlọ́mọ nítorí kí wọ́n lè dà nǹkan. níjẹ́ bí túnde bí àgbà bábá súnmọ́ ṣe bá Adam kò ní bàbá súnmọ́ ó wá kó àwọn agbòdògbòdò ó kó wọn lọ bá a ní sòmù léèrè bàbá tó léèrè bá kó nì bàbá wa sọ̀rọ̀ mọ́nà mọ̀kọ́ máa ní mọ́tàbí sàrùn yìí wọ́n dúró tì wọ́n bàbá wa dúró síbẹ̀ àwọn àmì wọn sọ báyìí nísàlẹ̀ wọ́n ní hey you come bàbá ní sẹ́mi ìwé mọ́nà ẹ̀bí wọn àbí inú wá sí wa tá a ṣe àmọ́ kú ti dún wọn yé ọ̀dẹ̀ sábẹ́ òdòdó ni wọ́n ń dé wọn lọ wọ́n á dé ilé àwọn òbí ìjọba wọ́n á yòókù kílè bí àgbọ̀ wá gbọ́ tàbí wọn yàrá ọwọ́ tó bá lè fi ṣe kàrà dà. ẹni tí òbí ṣe ní ibú láyé lọ́wọ́ ẹ̀sẹ̀ bá ń ṣe àbẹ̀ wọ́n ní bàbá báwo la ti fẹ́ sọ̀rọ̀ nàìjíríà ọmọ yẹn kánsílò táyé rẹ ti bàjẹ́ tá a fọ àfẹ tó sí àfọ àfẹ ìbá ń bọ̀ olówó máa ń ní gíláàsì ló pé ẹsọ pé kò sí lé. bàbá wa ní àdínyìn ìwọ bọ́dà ni àdínyìn ìwọ ọmọ ìyá mi àdínyìn ìwọ ẹ̀gbọ́n mi àdínyìn mabaduka kɔlikuta gbɛnsɛnyanka esi ɔkini tiɛ ni tiɛ ni dojuma kaka tiɛ ni tiɛ ni kokoko ni tiɛ fɛn ta kɔrɔ ni ta kɔrɔ k'an naka lampaza mɛlɛ maa o ta hakan tí o tiɛ gbàgbé kun bɛ bɔ bɔ bɔ ni ka ku ɔmà yɔ ni ìrora ma do àbí wò ní wọ́n máa ta ni wọ́n ṣe ọmọ àwọn tó ti kú ní ìwọ náà padà fún jẹ́nà ó padà lọ bẹ́rẹ̀ ọ̀run. èmi á dáná bí mo ti wà yìí ó ní màmá kéwú ó ní màmá gbogbo ẹ̀ nígbà àwọn wa máa kéwú pọ̀ sóní kájà yóò bá dé kọ́ máa ṣẹlẹ̀ sí mi. sóní tí kú bá dé kọ́ máa mú mi lọ ẹ̀ lè gbà mí lẹ̀ ẹ̀ lè gbà mí lẹ̀ ọ̀rọ̀ bá kọ́ bàbá sọ́kà ádámà. kí ló ń bá bàbá wọ وما لا يبقى àwọn ìdè onímọ̀ràn àwọn ọmọ àti ọ̀gbọ́n àmì ẹ̀kí wẹ̀lé ọ̀rọ̀ ẹ̀lẹ́yìn ọ̀sàgbọ̀n rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ sí ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ rẹ̀. kódà láti lé bí mo ti sí ìyá tí wọ́n rà àyè kí á mọ̀ láti kọ́kọ́ mọ̀ ọ́ sọ́kọ́ pẹ̀lú ayé àyè. Allah. Muhammadin tsakanin da biyu ko da wera da kuma wannan kuka ce ni zale ni zale ni a duba yaro yaro a duba yaro yaro jama'a ɗan ba sai yana kai na wannan yaro méjì torí pé gbogbo ẹni tí máa ayé rẹ̀ ọ̀pàjọ́ kọjá tájò tó ṣe kò wá sí gbogbo àwọn tó kó mi tó láyé bàbá tẹ́lẹ̀mọ̀ bàbá mi ìpìlẹ̀ mi àṣẹ́wò kọ́mọ̀lù bíi àánú àkìọ́lá. àdámọ́ lọ́wọ́ ẹ̀yọ́ tó. bàbá tó kó mi ní tó wù wọ́n wá mú mi lọ sọ́dọ̀ bàbá wa ìgbàmọ́ wí. ìpè ẹ̀ ń sọ́lọ́dọ̀ ẹni tó ju èso ká ádámà fún. bàbá wa mọ̀ nígbà tí ṣé kìnìkan ìyòjò àyùmọ́ tó ń. àdámọ́ lọ́wọ́ ẹ̀yọ́ tó àjọ ń sọ̀rọ̀ yín láyé àná ni ọlọ́run láàbáríkà gbogbo jama ti ń tẹ̀lé kálẹ̀ yìí wọ́n láyé yín lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sábà ń sàlẹ̀ kó orin wọn. ọlọ́run nàbí wa Muhammad ẹ wà bá ké ní àfẹ́nà aláìwé aláìwé méjèèjì ní àfẹ́nà méjì náà àlùfáà wa àdìsáàtì yìí

tí ló lọ tí mọ́tò lọ tí dúkìá lọ bẹ́ẹ̀ bá súnka báyìí gbogbo ẹ̀ padà wọ́n padà ló jọ ẹ̀kọ́ tó máa ń gé ní àgbéyìn aláìwò gbogbo tó máa ń ṣe bá àbá lóore ọbẹ̀rẹ̀ látòrí ọmọ látòrí ìyàwó dúkìá ọlọ́run wọn bàbá mi ṣé Abdullahi Akéwì dé bẹ́ẹ̀ bá pariwo ṣé òun dàda kò ní délé pọ̀ lọ. بين أيدينا يدعو يقول ضمن جماعة من يدعو بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو apàdé mọ́tàlí àtúntà sí ìtàgé ẹ wà nínú haram èmi kọjá lọ́dá ìwọ́n wú àwọn òbí tí wọ́n tò sínú mọ́sálásí bàbá bàbá mi ọ̀dọ́ ọlọ́run láàbẹ̀ tí mo ní sí o bó ti rí ń jọ yẹ kọ́ bó ti rí ń jọ nǹkan ìfẹ́ yẹn tó sà ọba ni tó fi wà ní. mo wá wo àwọn òkú tí wọ́n tò sí àgbẹ̀dẹ́ má tẹ̀lé òkú bàbá ti kí òun fẹ́ni bàtà tí a fẹ́ lórí ọkọ̀ fún ìkí òun sókú bọ̀ fúnra rẹ̀. ọ̀pọ̀ àsọlá tó lẹ́lẹ̀ mọ́ àti ọtí fún ilé ọmọkùnrin mú wá. olùkọ́ ìrọ̀lẹ́ òjò fún wa. Hmm. wọ́n wọ àwọn òkú wọ́n ti di gíláàsì ìlú wọn ọ̀pọ̀ sí wọn lórí wọ́n bàbá wa sí abdullahi ẹran tí alájà kan dúró síwájú ní aláṣẹjì ẹ wá ń ṣàdúrà tó lọ ẹ mọ̀ mí rí èmi kọjá lọ ní bàbá òun àbáyé ẹ ṣàdúrà fàlàjà alájà ẹ wá kó five hundred yàgbé lọ́wọ́ yàtọ̀ tó sí náà tàbí sà ẹ bá mi ṣẹ́ five hundred yàgbé òní yóò di ọ̀kẹ́ yìí tí màá rí àbí tí màá kọ́ ìròyìn rédíò àti ìbàdí nínú tẹlifíṣàn bàbá ọlọ́mọdé gbàgbé tó ọ̀sẹ́ni báyìí ló bá sàgbà mo rí olè kan lára bàbá wọn ọ̀tẹ́ lára èèyàn kan tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ní sàgbà fún olóògbé fún wọn àbúrò ẹni tọ́lọ̀ làbẹ́ ẹni ọ̀rọ̀ ẹni. oníbàkan yóò kájú lọ bá bàbá wa yá yá ní èrò jésù. ọlá ìbárí kan náà wà mọ̀hánmà. ọlá ìbárí kan ní sílẹ̀ yà kí ni ọmọ tọrọ tí ń fẹ́ láàrin ìṣẹ́jú kan. tọrọ orí tó tóbi. tọrọ orí tó tóbi. tó jẹ́ orí ẹyọ kan àwọn orí ẹyọ kan ká ń bẹ bàbá tó bá báyàn lọ́wọ́ ìyókù yọmọ báyàn lórí lè kéèyàn ọmọ mi sí i. orí ẹyọ kan tó tóbi wọ́n tọrọ pé kọ́lọ̀ ń pẹ́ nu àwọn ọmọ rẹ dábọ̀ nàìjíríà yọ̀là àti gbogbo kọ́lọ̀ ṣe fún ọ kọ́mọ̀ ìjà tọ́kọ tó máa lékún lálùkọ́lọ́ ti ṣe ìbá síjọ àgbọ̀njà lẹ́nu náà. mo rí eré tí mi ìlérò pé mo lè rú láàrin ọjọ́ méjì lẹ́yìn ṣe ìkàpè bọ́sì àyíká ti ṣe àgbọ̀njà lẹ́nu. ọlọ́mọ ẹgbẹ́ pàdé mi ò wọ́n láti bá ká lẹ́nu ọ̀hún tí o ti lọ bá ọ wà pàdé pé láàyè ìlú wa. ó pàdé àná bàbá wa kí wọ̀ mí bàbá wa ọ̀fẹ́ bàbá wa káàsì mi bàbá wa káàsì mi. bàbá ti tọrọ fún àmẹ́rin àti tọrọ fún wa mo kí sọ̀rọ̀ tó kàn ọ̀fẹ́ ẹ̀gbọ́n mi láti yẹ. báyìí ẹ bá tọrọ fún bàbá wa kí wọ́n dé àtàwọn àfààní wọlé òkú wọ́n ti gba nínú ayé rẹ̀ kò sẹ́ńtà padà sí ọ̀sàgbà ọlọ́mọ òjì ìjábọ̀. bá a tọrọ fún wa ìwọ bá ọgbẹ́ kó máa rẹ̀ di ànàgàwò láyé kí ẹjọ́ kò rẹ bẹ̀rẹ̀ ẹ̀ ìdálẹ́ ilé sọ̀rọ̀ wáyé tó ọgbẹ́ kó máa rẹ̀ di ànàgàwò bá a tọrọ àwọn ọmọ ọba ti jábọ̀ ayé ìtẹ́ náà bàjẹ́ torí wọ́n ní ẹsẹ̀ bá àwọn ọmọ máa ń tọrọ láàrin ìṣẹ́jú kan. àtẹ̀lé àtà àbáwá kọ́sì bíríkìlà àbáwá dáàtì lọ́dí àṣìṣe níwájú bẹ́ẹ̀ ni wọ́n láti bá Muhammad bí ẹ̀sìn wáyé ló fẹ́ gba lókè lọ́wọ́ ká padà síwájú àtẹ̀lẹ́ka jù rẹ̀ lọ́wọ́ láti bá Muhammad. tó o ti gbọ́ ọdún láìpẹ́ rẹ̀ kí làníyàn náà tó máa lọ kú òní násírátì ń dọ̀kà ó máa lọ dá jàmánì gbọ́lẹ̀ ẹ àwọn jàmánì yẹn kọ̀ ẹ̀ ọ̀nà sọ̀rọ̀ mí wọn yẹn ti lọ ọ́n ti lọ ọ̀sẹ̀ tó wọ́n ti bá tẹ́tẹ́ kan lẹ́yìn sí ọlọ́wọ́ jàmánì ọlọ́gbọ́n yóò fọ́ ẹni pẹ́ni tí ọ̀fẹ́ kò ní sàmì dáadáa. sàmì nígbà tí bẹ́ẹ̀ ti kọ́ mi. ọlọ́run ìgbà máa ń lọ bẹ́ẹ̀ yóò ọlọ́run ìgbà ìgbà ìjọba ọ̀hún ọlọ́run ìgbà ìgbà ìjọba ọ̀hún àfa mi yóò gba lẹ́nu báyìí àmọ́ yóò ní ọmọ kan nínú kó ju ọmọ ọmọdé rẹ̀ kọ́ fọ́ nínú kó ọmọ rẹ̀ ọmọ kú ó ní ètò fi wá nínú kí ọmọ rẹ̀ kọ́ yà nǹkan kan bàbá níjẹ́ kàkí àdúgbò tó kọ́ ẹ̀lẹ̀ òwúrọ̀ bá lóde báyìí. àwọn ọmọ olórí ikú kan ní wọn fún àwọn àbá àdìyẹ lọ sí àwọn àbọ̀ fẹ́ sẹ́nu àwọn ọmọ bẹ̀rẹ̀ yẹ kọ̀ wọ́n ta òbí yẹn sún wọ́n lọ́jà. àwọn ọmọ Àbọ̀ ìjẹ́ nílò là ń lọ. Sáàmù sọ́jọ́ àbúrò náà ti wà lórí dáa lọ́yìn sọ́dọ̀ àyà rẹ̀. wọ́n wà á fẹ́ wọ́n bù sí náà àwọn àbá ìjọ wọn a máa fẹ́ dìde wọn á ní kọ̀sá lè bí ma kó tún bí rù ní o ò gbọ́dọ̀ tó di mọ́. wọ́n á mọ ọmọ tó bàbá wọ́n ní bàbá òmùsùn wọn gbé àyín òmùdó bàtà tó kó bàbá ti yóò òní gbé lọ kí ló ti máa mèjì èkú bàbá lẹ́tẹ̀ àṣà bàbá wa yẹ́ yẹ́ sàlẹ̀ tó ní àhá ẹ̀yìn ẹ̀yìn ẹ̀fẹ́ ìyá wẹ̀rẹ̀ sọ́wọ́ lọ́rùn à. ẹ̀yìn ẹ̀yìn ọmọ tó fọ́ màá fọ́ ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pé kò ní wọ́n ti rọ́ fún àbẹ̀rẹ̀ ọkọ̀ àwọn. lọ́rùn yìí kọ̀ọ̀kan láti ṣe tó ẹ bá ń rọrùn tó ṣe létí wàlá yà fún tàbí nà nàásì wọ́n máa ń yàtọ̀ lọ yín dájú ọ̀ ẹ máa fẹ́ àtọ̀ àti ọmọ náyà lókè ìrànà ẹni yára náyà ní kọ́mọ́bìnrin rànà májáde o báwa kí ni o májáde o náà òyìnbó ẹ ìtọ́wọ̀ ìpẹ́rẹ́ ìgbésẹ̀ náà ń kú náà nà ó wà bẹ́ẹ̀ ń fi lẹ́nu inú yìí ń jáde ẹ̀ sọ́mọ́tì lọ́wọ́ báyìí. kọ́lọ̀ bá bẹ́ẹ̀ máa máa ṣéwù wọn ò ní láti ti ẹ̀kọ́ lẹ́nu ọ̀nà. àwọn ti tàtà lọ́ba ti lé koro àwọn ti bọ́ sísàlẹ̀ wọ́n ti máa dábàá fún ọ̀fẹ́ lóhùn. lọ́wọ́ lọ́wọ́ bá bá ga jáde ó dé lò. bàbá àjẹ́ ẹ̀kú tó dé ìjà. ṣé ní mo ní ọmọ jáde? الشيخ من في عليما في ولا أنا والله يا آمين الشيخ من كأي يوم المتن الله يبارك آمين الشيخ عبد الوهاب زبير أنا والله يا آمين الشيخ محمد حبيب الله آدم الله أنا عليم سلام الله يا سلام الله يا ذو ترى يتم بيه وتوتي بيه توتي بيه بابا بابا يا سبونيه سبونيه يتم بيه وتوتي بيه توتي بيه àfi kọ́lọ́ ń bá wà bá kò ní bẹ́sẹ̀. صلاة لأصل في القديمة وتجلياتها من الأزل إلى الأبد وعلى آله حق قدره في الأزل والأبد ما لا نهاية فيه وامتداده معه اللهم إنا نسألك بفاتحية الفاتح وتأتمه محمد رسول الله وبفاتحية الختم حسن الختام محمد امين الله وبصفاته وافعاله وعزته ان تصلي وتسلم على سيدنا محمد الفاتح المرأة من جميع الحضارات والقلوبات والخاتم لما سبق من الازليات والابديات نازل الحق بالحق او الناصر الحق بالحق نور الحقائق العظيمه والهادي وسواه حق قدره وامتنانه العظيم اللهم صل على عين الذات المحتج بالاسماء والصفات وعلى اله حق قدره إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة لا يصفون وسلام على المرسلين والحمد لله والسلام عليكم ورحمة الله وبركاته